الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتوقف الله تعالى ọba tí ó jí wa sáyé tó jí wa sáyé lónìí jimá tí í ṣe ọjọ́ àkójọ ọlọ́run ọba àlèkè ọlá kó má dá wa sí fún ìyàjẹ́ inshallah ta'ala eléyìí ní ìtẹ̀síwájú àlàyé hadith tó wà nù àwọn ahadith tó wà nù with two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid tilé tẹ̀wé darussalam torílẹ̀-èdè sáájú dẹ́yàrí bẹ́ẹ̀ àgbéjáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rin hadith number seventy six là ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ tí ó jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluh al-imamu al-adilu bẹ̀lábàdì àwọn ọkọ̀ méje kan bẹ àwọn èèyàn méje ìran èèyàn méje kan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá yóò ṣì dìbò wọn lọ́jọ́ tí ò ní sí bòòjì kan àyàfi bòòjì tọ́lọ́wọ́n àti ṣàlàyé èèyàn ẹni àkọ́kọ́ ni alìmọ́mù làwọn àdìlù ìmọ́mù àdìlù nù rìwáyà mi aṣáájú tó ń ṣe déédéé àti ṣàlàyé èèyàn náà ètò wa tẹ̀lé ni wàṣáàbùn nẹ́ṣà àfi ìbáadà ti rọ̀bìhí ọ̀dọ́ tó ń dàgbà sínú ìjọsìn olúwa ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé àti kékeré tí wọ́n ti bí òun náà ni ó ṣe wípé inú islam ni wọ́n bí sí bí wọ́n ṣe bí abí sínú islam àti kékeré yẹn ló ti wá ń ṣe islam ń bọ̀ kò ṣe kèfèrí kankan rí títí tó fi dàgbà irú ẹni bẹ́ẹ̀ tí ò wá kó inú islam tó fi jáde láyé yóò máa bẹ lábẹ́ bòójì tọ́lọ́run tí ó dá níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kò ní sínú àwọn tí ó máa dààmú kò ní sínú àwọn tí ó máa dààbò kò ní sínú àwọn tó rún ó máa pa eléyìí ṣe pàtàkì fún àwa ọ̀dọ́ tá a ti dàgbà tọ́lọ́run kádàrá pé àwọn òbí wa bí wa sínú Islam a ò gbọ́dọ̀ nígbà kọ̀ọ̀kan sọ wípé a fẹ́ tọ́kú fúrúwò díẹ̀ a gbọ́dọ̀ yọjú láti fèrèsé inú ọgbà pé a tiẹ̀ fẹ́ wò ta bó ti wulẹ̀ kò mà téèyàn bá sọ pé òun ó wò ta fẹ́ẹ́rẹ́fẹ́ báyìí subhanallah atẹ́gùn ta ìjì ta yóò gbé jáde láti inú ilé ẹ̀rí pẹ̀lú àwọn ọba alekiola sọ fún wa nínú alukur'an suratul Ali Imran ya ayyuhalladhina amanu taqullaha. يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Ọlọ́run wala tamutunna ẹ ò sì gbọ́dọ̀ kú illa wa antum muslimun àyàfi pé kẹ́ kú nípò kíni o nípò ìjùwọ́jùsẹ̀ sílẹ̀ fọ́lọ́run ya ayyalladina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo ittaqullaha ẹ̀páyà ọlọ́run haqqa tuqatih ó sì yẹ kẹ́ ẹ̀páyà rẹ̀ wala tamutunna ẹ̀ sì gbọ́dọ̀ jáde láyé illa wa antum muslimun àfikẹ́jẹ́ mùsùlùmí ìtumọ̀ ilé náà ni dáwà mú alẹ́lẹ́ islam ẹdún nímọ̀ islam ẹwọ́n kókó mọ́ islam ẹ má kúrò níbẹ̀ nígbà kọ̀ọ̀kan pàápàá ọ̀dọ́ lónìí nígbà kan àfa kan nílẹ̀ yorùbá tó sọ̀rọ̀ wípé ẹni tó bá fẹ́ lówó yóò kọ́kọ́ kọ̀yìn sọ́lọ́hun tó bá wá kọ̀yìn sọ́lọ́hun tówó bá ti dé yóò wá padà wá pọ́lọ́hun mo dé o irú ẹni ọ̀dọ́ bẹ́ẹ̀ ti kú ò nínú àwọn tí wà lábẹ́ bòjì ni àǹfààní yẹn ti fòrò ẹ má fi ìgbà kan sọ pé ẹ fẹ́ kọ̀yìn sọ́lọ́hun pápá yìí tó dáyé lónìí tá à ń pè ní yahoo plus plus tí ò sí túmọ̀ kan fún ju ẹbọ pọ́nbélé lọ téèyàn bá sì fi ṣẹbọ ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ pátápátá bẹ́ẹ̀bí kúránì ṣe sọ fánà bíi pé láyín aṣọ́rọ́k láyé àbátọ́nà àmàlùk gbogbo iṣẹ́ rẹ̀ máa bàjẹ́ pátápátá tó bá ti ṣẹbọ torí náà àwa ọ̀dọ́ tọ́lọ́ ní ká wà nù Islam lọ́wọ́ àǹfààní ńláńlá lè lè jẹ́ fún wa lọ́jọ́ gbéǹde láti wà lábẹ́ bòjì ká má ṣe kúfúrú ká má ṣe nifak ká sì má ṣe ṣírkù ọlọ́run bò ṣàánú wa gbogbo àwọn táwọn èèyàn ń ṣe lónìí rituals àwọn ẹbọ ètùtù táwọn èèyàn ń ṣe torí pé wọ́n fẹ́ lówó káwọn mọ̀ darapọ̀ mọ́ wọn káǹfààní kó mọ̀ bá bọ́ mọ́ wa lọ́wọ́ àwọn ọ̀dọ́ nígbà yá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas tá a máa gbọ́ yẹn kò ju ọmọ ọdún bíi mẹ́tàlá lọ ńgbà tá ànábì jáde láyé bẹ́ẹ̀ náà ni Abdullahi ibn Umar Anas ibn Malik gbogbo àwọn wọ̀nyí ọ̀dọ́ ni wọ́n o nígbà yá ànábì tí wọ́n yìí pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún rárá ẹ wo àwọn ahadis táwọn èèyàn nígbà wa ẹ wo wa Aisha radiyallahu ta'ala ọmọ ọdún mẹ́sàn-án ọmọ ọdún mẹ́fà lànàbí gbé níyàwó ọdún mẹ́sàn-án ni wọ́n á mú lọlé ànàbí kò lọ́ọ́ máa ṣe ìyàwó mẹ́. gbogbo ọjọ́ orí rẹ̀ ò kọjá ọmọ ọdún méjìdínlógún nígbà tànàbí jáde láyé ẹ wá wo àwọn ahadis tó gbà wá ẹ wo ipa tó kó nínú ẹ̀sìn débi pé àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ àgbààgbà tọ́nà ọ̀rọ̀ bá rú wọn lójú wọn a lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyá wa Aisha pé bóò ni o bóò lànàbí ṣèṣe yẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ gbàtà lana bíi fẹ́ ọmọdé ọmọdé bẹ́ẹ̀ àwọn ni ah kò pídófílì kìíní kan ni àìyé ni làákàyè rẹ̀ mú òun wá ní àǹfààní táwa mùsùlùmí ń jẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn Aisha ló yanjú rẹ pẹ̀lú kó jálá ànábì ó mọ gbogbo wọlé bánàbí ṣe ń lọ ń kódà aya tánàbí bá wà ní yàrá àwọn ìyàwó mi àfi tó bá wà ní yàrá ìyàwó Aisha radiyallahu ta'ala anha ọlọ́run kò ṣàánú wa ẹ ọ̀ràn ti pé apá kan náà àwọn ìyàwó ànábì wọn lọ ń sọ fànábì wípé <laughs> sallallahu alaihi wa alihi wa sallam ńgbà tí wọ́n rí i pé àwọn èèyàn máa wá fànábì lẹ́bùn tó bá wà ní yàrá ìyàwó Aisha radiyallahu ta'ala ni àwọn fẹ́ kí wọ́n máa fáwọn náà lẹ́bùn kí máa fànábì lẹ́bùn nígbà tó wà lọ́dọ̀ tiwọn. ṣùgbọ́n tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni pé wáhàyù torí pé wáhàyí máa ń wá ń bá ànábì ní yàrá Àìṣà radiyallahu ta'ala anha tó bá sì ti dé pé náà ànábì ó dùn ó fún lásìkò yìí sọ ẹ̀wọ̀ àǹfààní tá a ṣe títí tí yàrá Àìṣà fi kú ẹ wo Asma bintu binti bintu ìyàwó aisha náà ma abubakari ni òun náà radiyallahu ta'ala anhi ẹ wò pàtó kó nígbà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti abubakari fẹ́ jáde nílùú Maka lọ sílùú madina òun ní lọ ń gbé tí wọ́n jẹ tí wọ́n mú fún wọn nínú ibi tí wọ́n kọ́ dúró sí lẹ́yìn òdi Maka, tó wàá mú aṣọ tó ń wọlé tí fi ń pa ojú ẹsẹ̀ rẹ̀ rẹ̀ lọ tí fi ń pa rẹ̀ bọ̀ Ah, táwọn èèyàn sì tó ń béèrè lọ́wọ́ rẹ̀ níbo ni bàbá rẹ̀ wà subhanallah ẹ wo nǹkan tó sọ tí n bá gbàgbé fún Abu Kuhafa bàbá Abubakar tó ní Abubakar òfin kankan lẹ́ńlé tó wá lọ fi ọwọ́ bàbá tó fi kan òkúta tó fi rò pé bí oúnjẹ ni àbí bówó ni ọlọ́run ṣàánú wa lọ́rọ̀ kan ọ̀dọ́ tí wọ́n bí sí islam tó dàgbà sí islam tí ò fi gba kan yọsẹ̀ kúrò ní islam àǹfààní kó wà ní gbòòjì níjọ́ alkiyama ó ń bẹ fún ṣùgbọ́n nítorí ìdí nìyẹn tá a sọ pé ẹ má jẹ́ ká kúrò ń bẹ̀ nínú àwọn sahaba aládàrúkọ yẹn nínú àwọn tabi'un alhassan hassan albasiri ọ̀nà wa ń bẹ̀ àtàwọn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́mù fún alágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹni kẹta tí ànábì sọ oníwà rajulun qalbuhu mu'allaqun fil masajid ọkùnrin kan tó ṣe pé ọkàn rẹ̀ mu'allaqun ó jẹ́ ń ta sokọ́ fil masajid sínú mọ́ṣáláṣí àwọn mọ́ṣáláṣí yẹn pé ọkàn rẹ̀ máa ń wà mọ́ṣáláṣí gbogbo ìgbà ọ̀rọ̀ yìí dáadáa ànábì ò sọ pé wà rajulun kìí ṣe ọkùnrin kan tó ṣe pé yakunu fìlì masajid tí máa ń wà mọ́ṣáláṣí dàí mọ̀ gbogbo gbà mọ́ṣáláṣí lẹ́tì bàrà ara ọkàn rẹ̀ máa ń wà nù mọ́ṣáláṣí gbogbo gbà torí pé dájọ́ mọ́ṣáláṣí ní máa wà gbogbo gbà tí èyí jáde rárá ajẹ́ pé kò ní níṣẹ́ tí ó máa ṣe lọ. èèyàn ò ní àlàyé lórí pé ǹjẹ́ a lè pàṣẹ tí kájú kò sún ṣẹláṣí ká sọ pé àfikàrò nìkan la mọ̀ ṣe rárá ọkàn wọn ó máa wà ńbẹ̀ tó bá ti dàsìkò rún àmọ́ padà lọ ọbẹ̀ hmm, ọkàn wọn ó máa wà mọ́ṣẹ́láṣí tó bá ti dàsìkò rún àmọ́ padà lọ ọbẹ̀ eléyìí ń sọ fún wa nípa nínú àlàyé rẹ̀ náà ní pàtàkì irun jàmáà kìkì òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam walladhi nafsi biyadihi laqad ahmamtu an amura bi ليحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم والذي نفسي بيده لو يعلم أحدهم أنه يجد عرقا سمينا أو مرمتين hasanatayn la shahida al-isha tí wàá nù sọ Bukhari báàbù wujubi salati jama'a di six four four anabi ní inú àdìsá bó rẹ rọ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé òun fi ẹntẹ́mi òun bẹ lọ́wọ́ rẹ̀ búra òun ti gbèrò láti pa pàṣẹ kí wọ́n lọ wá àwọn igi ìṣẹ́pẹ́ wá àwọn igi lẹ́yìn náà kóun wá pàṣẹ fún ẹnìkan pé wọ́n pè run lẹ́yìn náà kóun wá pàṣẹ kẹ́nìkan ó ṣáájú àwọn èèyàn nínú òun kóun má ṣáájú lẹ́yìn náà kóun wá lọ sílé àwọn ọkùnrin tí wọn ò wá sí mọ́ṣáláṣí fa òhárìkọ̀ àlẹ́yìn bóyò tàm kóun jó ilé wọn mọ́ wọn lórí wọn jóná malẹ̀ wọn. àwọn afáàní ànábì òṣè olóhùn rò wọn ní kí ló dé tànàbí tí ò fi lọ wọn ló ronú àwọn tó jẹ́ arúgbó wọ́n ti dògbó tí wọ́n lè wá mọ́ṣáláṣí àtàwọn aláàárẹ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin tí ìwà mọ́ṣáláṣí láti kírun kì í ṣọ̀ràn àyàn fún eléyìí ń sọ fún wa nípa wujubi salatil jamaa gẹ́gẹ́ bí Imam Bukhari wọ́n ṣe bá wá bá rẹ̀ wọ́n ṣe fún ní àkọlé hadisi àkọlé tí wọ́n fún ọ̀ràn yàn ìjẹ́ ọ̀ràn yàn ìrun jama ẹ̀ńtọ́kàn rẹ̀ ò bá sí mọ́ṣáláṣí ò ní lọ́mọ kírun jama ọ̀pọ̀lọpọ̀ qalbuhu mu'allakun fi mahalli ah, orishirishi àwọn mahalli ni o le je fi mahalli halak ọ̀pọ̀lọpọ̀ àwọn eyan ọkàn tí wọ́n ibi tó so ma ni ṣọ́ọ̀bù àwọn bábà kí ti o fi wa ń bẹ̀ torí pé ta draft tàbí yóò ta ayò tabi tàbí nítorí pé wọ́n ò wo bọ́ọ̀lù níbẹ̀ àwọn ṣọ́ọ̀bù kan wà bí àwọn ṣọ́ọ̀bù oríṣiríṣi pàápàá àwọn bábà lálẹ́ fíìmù àti bọ́ọ̀lù wọn máa wo bẹ́ẹ̀ wọ́n máa ṣú àwọn èèyàn pọ̀ ibẹ̀ lọ́kàn tẹlómi máa wà ọkàn tẹlómi àwọn stadium <laughs> ẹ̀sìn pé stadium àti pọ̀ nàìjíríà gbogbo stadium tó wà ní UK ni wọ́n ti replicate ni wọ́n ti kó sí nàìjíríà kò sí stadium yẹn bẹ̀rẹ̀ yẹn ní ilé bọ́ọ̀lù wíwò ẹ̀rí tí wọ́n bá ti rọra fi pákó kan Emirates Stadium ẹlòmíì ó pe tiẹ̀ lóríṣiríṣi ibẹ̀ lọ́kàn ẹlòmíì máa wà gbogbo ìgbà tó bá ti ń kọjá yóò máa ká sáńbọ̀ọ̀dù ni kíní kan fasos kíní kan fasos kíní time ń kọ sí bó bá wo pépà ẹlòmíì kò tó bá lọ di pépà kì í ra ìwé ju spọ́ọ̀tù ni máa rà lọ bó bá ń gbọ́ níwùsì gbogbo ní ìròyìn tí wọ́n ń sọ kò ní gbọ́ tí wọ́n bá ti dé sport news ìròyìn aré ìdárayá ìgbà náà ni ó tẹ̀sílẹ̀ ẹ̀rí pọ́ọ́rọ́ ẹ̀rọ aré ìdárayá láti lágbára débi pé àwọn ìròyìn eré ìdárayá gan ti fẹ́ pọ̀ ju ìròyìn gan lọ tí ń ṣẹlẹ̀ àwọn Yorùbá náà tún ti ní àwọn ìròyìn eré ìdárayá ti bọ́ọ̀lù ní àti gbogbo ẹ̀ ibi tọ́kàn tiẹ̀ mọ́ rò mọ́nu lọ́n kó ṣàánú wa bẹ́ẹ̀ sì ni irun jama gẹ́gẹ́ bá nàbí wa ṣe sọ sallallahu alaihi wasallam hadith abdullahi ibn umar pé anna rasulullah sallallahu alaihi wasallam qala salatul jama'ati tafdulu salatal fard bi sab'i wa ishrina darajah ìrun ta kí ń jẹ́ máa ń lo ó lọ́lá ju ìrun ta dákì lọ nígbà mẹ́tàdínlọ́gbọ̀n ogún àti méje nípò èèyàn pé ó ní nǹkan tó díyàn lọ́wọ́ téèyàn ò fi lè lọ tó bá dákì ọ́n Ànábì sallallahu alaihi wá ṣàlàyé ìdí tó fi rí bẹ́ẹ̀ inú ẹgbàá wa hadithi ah, Abu Salih olóhùn gbọ́ tí Abu Hurairah radiyallahu ta'ala anhu tó ń sọ báyìí pé qala Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ yí pé salatu rajuli fil jama'ati tuda'afu ala salatihi fi baytihi wa fi suqihi khamsan wa ishrina di'fa ìrún tẹ́kùnrin kan kí ní jama ní ìlọ́pọ̀ àpò ó e, e, ní àsí èyí tó kí nílé rẹ̀ àbí èyí tó kí nú ọjà rẹ̀ èyí tó kí níjàmọ́ yẹn ó lóore ní ìlọ́po márùndínlọ́gbọ̀n ogún àti márùn wàdálíkà eléyìí rí bẹ́ẹ̀ anahu àbí yóò rí bẹ́ẹ̀ anahu ìdá tawaddaha nígbà tẹ́ ń tó fẹ́ lọ kírun jàmọ́ ìbá ṣàlù àládà fa ahsana liwuduha tó sì ṣàlù àlá náà dáadáa ثم خرج إلى المسجد لين وجاد لمشلاشي لا يخرجه إلا الصلاة قسم تقبي جادين لين يجون الله كيلو مجاد كونو لي أفلو كيرون kìí kó fẹ́ lọ hm, wo bọ́ọ̀lù nígbà tí wọ́n lọ lọ́nà rẹ̀ àwọn ah, máa ń pè irun jẹ́mi náà bá wọn kírun kìí kó fẹ́ lọ kí ọ̀rẹ́ kan àwọn ah, máa ń pè irun jẹ́ lọ kírun tó gbé jáde náà nìrùn láàyè kòríjùhù kò sí ní tó gbé jáde ìlà sọlá àyàfi ràn lámìyá tó kọ́tò wàtẹ́ni anábì ní kò ní gbé ìṣiṣẹ́ kan báyìí ìlà rúfa àti láhù bí hà dárọ́jà àyàfi pé a máa fi ṣe àgbéga fún nínú ipò wàhútọ̀ ánìhù bí hà kọ̀tì a a sì máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kan rẹ́ tó bá ti gbé ẹ̀ṣẹ̀ kan àgbéka kan ó bá lọ́dọ̀ ọlọ́run ó sì pẹ̀ṣẹ̀ rẹ̀ kan rẹ́ fàyídà sọ́lá tó bá wá kírun lamtazali malaikatu àwọn mọ̀lẹ́kà wọn ò ní gbòhun ò ní yẹ tó sọ́lé alẹ́ ìwọ̀n mọ̀ bá abẹ́ lọ́hùn ó máa ṣàdúrà fún un mọ́dáàmà mi fi musọ́lá lódì wọn bá àgbà tó bá wà láàyè tó ti kírun mọ́sálà ń tàn sọ pé ẹnìkan gbéra ńlé ní ìsìn oṣàlù alá èròǹgbà rẹ̀ náà ni kò ń fẹ́ kírun tó gbé jáde nu ẹsẹ̀ tó bá gbé jáde báyìí tó bá jọ̀tún ló gbé bójósì ló gbé bó ṣe ń gbé sókè tó ń gbé ilẹ̀ báyìí wọ́n kọ wọ́n kọ àgbéga ipò kan fún wọ́n sì pẹ̀ṣẹ̀ rẹ̀ kan rẹ̀ tó wá tó ti ń gbé kejì títí tí ó fi wá dé mọ́ṣáláṣí ìyẹn ló fi jẹ́ pé bí léèyàn bá ṣe jìnnà sí mọ́ṣáláṣí sí náà ládàá rẹ̀ ó ṣe pọ̀ tó ó ṣẹlẹ̀ sí àwọn ìdílé kan tí wọ́n lọ bá nàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wípé àwọn fẹ́ kó wá sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí láti wá kírun ṣálá àmọ́ sọ yẹn ní kí n rántí mo ṣe ń sọ̀rọ̀ lọ lọ́rọ̀ kan ṣá ó wá wọ mọ́ṣáláṣí ó yan náfìlà tahiyatul masjid ẹ̀gbà wa mi sọ pé tó bá jókòó lẹ́ni tí ń retí imam tó jókòó lẹ́ni tí ń retí imam wọn ò máa kọ́ kó ti wà nínú ọ̀run yẹn ṣùgbọ́n eléyìí ń sọ fún wa pé lẹ́yìn tó wá kírun yẹn tán ààyè ibi tó ti kírun ó jókòó bẹ́ẹ̀ kò àwọn màláíkà ò máa ṣe kí ni wọ́n máa ṣàdúrà fún ni wọ́n máa sọ pé allahumma salli alayhi allahumma salli alayhi ọlọ́run <clears throat> allahumma arhamhu ọlọ́run bá ní kẹ́ ọlọ́run bá ní gẹ́ hmm? yazalu ahadukum fi salati man tazara ọ̀nà nílé wala yazalu ahadukum fi salati man kò ní gbò kò ní yẹ̀ lẹ́ni tí ó ti wà nínú ìrun yẹn mọ́ ń ta zọ̀rọ̀ sọ̀la ló tó bá ti jẹ́ pé ó ń retí ló dì wọn bá àgbà tó yẹ pé ó retí àsìkò ìrun yẹn ń retí kí mọ́mù ó dé ojókòó sí wọn ṣáà lè ṣàlọ́ aláwọ̀kí táyà tó máa sí ìdí ń retí imam wọn ò kọ́ kó ti wà nínú ìrun tó bá tún kírun tán kò kúrò níbi tó jókòó sí ìrun àwọn mọ̀lẹ́kà tó máa ṣàdúrà fún ọlọ́run bá nìkẹ́ àwọn tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn ni àwọn bànú salima hadith mú ká iná wẹ̀ wà nùsọ̀ Bukhari báàbù fadlu salati al-jama'a hadith um, six hundred and forty eight létí mú ká tán sí hadith èyí tí mo fẹ́ ká yìí hadith àwọn bànú salima tí mo sọ yìí hadith six hundred and fifty five nù sọ Bukhari ah, àfàwà Anas oníkọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run tí kí atọ́lọ́ ọlọ́run bá ń bẹ fún sọ báyìí wípé ya bani salima ẹ̀yin banu salima ẹ̀yin àdílé salama salima allah tahtasibu afarakum wàkọ́lá mujahidu fi kọ́wìlìhì wà nàktubu ma qaddamu wa atharahum ìtumọ̀ allah tahtasibu afarakum ay khutakum hmm. eléyìí wáyé ńgbà tí wọ́n ní annabani salima àwọn banu salima àrọ́dú wọ́n ń gbèrò an yatahawwalu an manazilihim fayanzilu qariban minan nabi wọ́n fẹ́ kúrò ní ilé wọn tí wọ́n ń gbé ó jìnà sí mọ́ṣáláṣí ànábì wọ́n á fẹ́ súnmọ́ bí mọ́ṣáláṣí ànábì kan lè súnmọ́ lé ànábì all anasi ni fakari ànábì yìí sallallahu alaihi wasallam ànábì wa kórìíra àti ẹ̀sùn yìí ó kọ̀ àyìn yòórù lùmẹ̀dí ìdẹ́ta

Abu Hurairah ní anna Rasulullah sallallahu alaihi wasallam qala hadith 659 nínú sọ́lì Bukhari innal malaikata tusalli ala ahadikum ma dama fi musallahu ma lam yuhdith dájúdájú àwọn mọ̀lẹ́ka ó máa ṣàdúrà fún ẹni kọ̀ọ̀kan yín tẹ́ bá ń bẹ láàyè tẹ́ ti kírun tẹ́ bá ti tálù aláyín ò bá ti bàjẹ́ ẹ̀ so ẹ̀ àgbẹ̀ ẹ̀tọ́ allahumma kirilahu ẹ̀rí ọlọ́run bàbá ní ṣàforíjì fún allahumma rahamuhu ọlọ́run bá ní kẹ́ẹ̀

rajulun qalbuhu mu'allakun fil masajid pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá di àárọ̀ ọ̀la a máa tẹ̀síwájú látòrí wa rajulani tahabba fillahi ijtama ala dalikum wa tafarraqa alayhi àbẹ́lọ́n kó fún wa lágbẹ̀ẹ́ ọ̀rọ̀ rẹ̀ jù bá ti ṣàlàyé rẹ̀ lọ dáadáa wa وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله وبركاته